A full trailer load of military hardware and bags of Indian hemp was intercepted by youths in Benin City today 19 May 2020. It was headed to Adawawa, a house settlement in Benin City. The big question is, who is behind this devilish act? Nigerians especially southerners should be vigilant because the supplies of ammunitions for a possible attack have started. Something terrible is really cooking. It is the responsibility of the security agents to fish out those behind this sinister move. Let's keep watching as events unfold. Hmm? Hmm? Hmm? This one I the other written for her, the off. make dem send as mate and for the whole sense na dem still catch dem so there is no sense there and for the whole sense dem still catch dem so there is no sense there. iye tẹ́tẹ́ kan.

better work yes. confirm confirm. This one I travel one. This one is not passing up. This one. Hello. sir. Hello. Hello. That's it na wa e monoko wa be na e ya ko to ate esimeti máa ń gba ẹgbẹ́ yàrá bá lọ sí ẹ pò yàrá kó filẹ̀ o. ẹ kì wá pé ọ náà. no bill of a day. adimoyeko better book better book of pressure the only thing is that you get the trailer they no get wetin dem wan do na like pit na so get torí ẹ wọ́n Dangote Dangote. mo ní fọ àì disgrace ẹ tó di disgrace ní pẹ̀lú náà. ọwọ iye ọwọ ẹ máa ẹ ọmọ ẹ náà. ìkàwé mú sẹ́wọ́ motor ó lè kégbọ́n imoto ta kun tena kpɛni nɔ pa dadɔ bɛ kɔ yamu yɔ wɛ yama yɛ yama le jagun na. ɛɛ nigeria de. ɛɛ nigeria de kina awɛ bi ba yɔ di tiri da tɛ. ɛɛ niyɔ ria na. ɛɛ niyɔ ria bi kɔ. ɛɛ we iyama iyama ɔma ye bɔ. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ yɛmɛ ti mi. ɛɛ ọ̀yà afọ́ọ̀dì náà jọ́ọ̀lá ẹ̀jìn náà ẹ̀ dábòtò tó rẹ̀ ní náà gẹ̀ẹ́sì lè wá tó wa ẹjọ́ sì lè wá tó dábòtò mọ̀rọ́kọ̀ mọ̀rọ́kọ̀ mọ̀rọ́kọ̀ mọ̀rọ́kọ̀ mọ̀rọ́kọ̀ yà mọ̀rọ́kọ̀ yà yín. moroko yɛ wa lójú yọ moroko wọ w a á g b ẹ a ọ ìyá. Morocco, ó. sábẹ̀rẹ̀ báyìí ni wọ́n lápò wù. èyí tó wà mọ́dẹ̀ ìyá tó wà tí mo sọ wò wọ́n yà ládàá ìlú wọn nígbà ìmọ̀dé mọ̀. àwọn ìdílé fi ẹ. lọ fi ẹ. lọ wá fi ẹ. fi ẹ. Thank you.